yẹn bẹ̀rù kú ẹbá ṣe bá ikú sábò èyí ó padà sá padà a mọ ẹni tó wo fi ẹni tó wo bọ́ kódà bẹ́ẹ̀ wà lè kí ó ẹnìkan ń jẹ wá àṣìlẹ̀ wọn ni ìrún náà pè yàn mọ́gírì náà pè yàn ṣùgbọ́n àtẹ́rí wọ́n gbé wà nínú àwọn tẹ́rí ló wá wòye lọ kí òun ní padà yíwọ́ àwọn torí pé máa lá bóòlù ju pé kọ́ ìdà ìdárọ́ bọ̀ máláyà tí mo lè wá kò tún rí kọ́ ìyà yẹn kà torí pé àwọn àfáà ni wọ́n ti ń kà ṣùgbọ́n bá rẹ́ gbóhùn ti kà ń tiẹ̀ ó ní máláyà tí mo lè wá jíbo ilà bí i fàwọ́ ṣé wòye náà olóòdò àsìkò tó wà tó lásìkò ìran àsìkò ń bẹ fún àtìgbọ́dọ̀ kọjá àsìkò ẹ̀ sọ anábì sọlọ́wọ́ sọ̀rọ̀ bí wàsálàmù àní ìkùfà ilẹ̀ fún wọn ìmáàmù ibn taymiya lọ́rọ̀ lórí rẹ̀ ó ní kọ́lẹ̀ ibn taymiya nínú tíra mẹ́fún ìfẹ̀táwa ọ̀rọ̀ wọn ẹ̀ ń jọmí lójú gan tó mú wù kí n kà fún wa ẹni tó bá wọn fìrún mọ́lẹ̀ tásìkò rẹ̀ ṣe lọ kò tọ́ fún kó sàn yẹn padà wá ìsọ̀lá wọ́n náà tó fẹ̀rù rìnù tó bá kírò yẹn ọlọ́wọ̀n ní gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀rí wọ́n rí bíjẹ̀ látàrọ̀ tí bá àríwẹ̀ rí láyé ànábìlá èyí tó ti fẹ́mọ́ ọjọ́ sọ́rí ọ̀sọ̀ mẹ́ta àbákú olórí rẹ̀ àwọn tó àti ń sọ yà fáà ní wọn tó gbá àwọn àfáà kan sọ pé àmàlìkílà wà ń tẹ̀lé ń ànábì là ń tẹ̀lé ibi wọn sọ́lá ẹ̀ wọ́n na tọ́fẹ̀ẹ́ omi ẹni tó bá ti di pé kò kírun lásìkò yúfìrú mìnàtàtọ́wà ní tí kò ṣe ni pé ó máa ṣe náà sí àtọ́pọ̀ torí pé tó bá kí òyìn ọlọ́run nígbà kí ló dé àsìkò ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àbára pé wa qala ta'ifatun min as-salaf kàábí abdurrahman sa'ibu shafi'i ó bẹ̀rẹ̀ pé pòsíṣàn shafi'i onígbéyàn ti tún yẹn kí ìkánà àwọn akéwò rẹ̀ tí iṣẹ́ kẹfẹ̀ẹ́ ní akóòtù ọ̀n pè ní abu eh, abdurrahman nínú ẹ̀yìn tó kéwú dáadáa lọ́dọ̀ ìbámu shafi'i ní rárá bákanáà ìmọ̀mù dáwùd àtàwọn tí wọ́n tẹ̀lé dáwùd gọ́ ẹ̀ wọlé ìsẹ̀fil àdílá ẹwà gbọ́ọ̀rọ̀ yìí nínú tó jẹ́ nkọ̀rọ̀ ìjáde o ni wọlé ìsẹ̀fil àdílá ẹ̀ẹ̀lẹ̀ rẹ́rí kankan ní o ẹsọ fẹ́ni tó ní kẹtùmọ̀ sí àtìyànjú ti handa kàbí ẹbí ẹni ó mẹ́rí ẹwà lé ìsẹ̀fil àdílá máa

òun ti láńsà láti bí àdísà nẹ́bí fálí ìsọ̀lẹ́há ìdá àkàrà kò nídi argument kankan tó rá nẹ́bí ló fi fún òun lẹ́rí ṣùgbọ́n ẹ̀rí tí è tó wá níye ó tó ní point kí ni point ìdá àkàrà tó agbótò ni ìdẹ̀ sẹ́ìkọ̀ tó bá ti ń kí ẹni tó yẹ pé ó jẹ bọ́ọ̀ ó kí bọ́ọ̀ tí a ṣe irú ẹni náà bọ́ sí kò kí tí a sì lè fi wọlé ṣe irú ẹni ẹ̀ sì lè kí a ó lè kí bọ́ọ̀ àbẹ́ntẹ́ pé kò kí magrib tẹ́ ìṣà àti wọlé ṣe ẹni ẹ̀ sì lè kí magrib irú eléyìí Ọrọ yẹn máa ní tọwọ́ kufu lórí rẹ̀ ìyìn ní stress rẹ̀ ṣùgbọ́n ń ṣàlàyé ìdíjì ìfilé sọgbẹ́ni náà nílé kí ìdíjì ìfilé sọgbẹ́ kò lè kí ṣùgbọ́n bẹ́ẹ̀ pé zuri àtọ́sílì ní òkí lóbi di Madrid kò lè kí o Maghrib Isha ní òkí lóbi súnmọ́ kò lè kí o wà bẹ́ẹ̀ ìgbọ́fà tí gbogbo ṣe tọwọ́ lórí ó lè di dídílé zúúrì gan àtọ́ àtọ́ láláìkò sí bìdẹ̀lì ń sọ̀rí ń sàhẹ́ ilẹ̀ nàbí ìsìláàmù tó bá náà ṣe jámọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ìlà mọ́kọ́rí wọ̀là ọ̀pọ̀ anábì dídé zúúrì àtọ́ àbókí àti lásìkò zúúrì láláìkò sí ìgbà kan sọ ìwé ẹni bẹ́ẹ̀ náà tó ń dábàá àbúgbà níbẹ̀ lánàbí náà ṣe ìwé ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú ìdí tí àti ní lọ́gbẹ́wẹ́ ẹjọ́ ìlú oní tí ẹ̀rí tó kí ẹ̀kan wà lọ́dọ̀ ànábì tílẹ̀ rí ẹ òní àdíjà àrí ọjà láàrín tí mo kó tílẹ̀ rẹ̀ pé mọ̀nàdọ́rọ̀kà rọ́kà àtàmìnìlá قبل أن تغرب الشمس فقد أدرك العصر ẹni tó bá báraka kan nínú àpò oòrùn tó wọ̀ òjìbá fún un ìyẹn mi gbé asiri gangan ló kílẹ̀ jù pé tó bá lẹ́dà kó mọ́ gírídì tí ò kí ni kò ní ìrìn ẹ̀mọ́ kò sí sórí àtàsírí gbẹ ìgbé zórí wa slip wọnú asiri ṣùgbọ́n asiri kó mọ́ ṣe gíní ọ wọ́n slip wọnú bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣá náà kó náà wọ́n slip wọnú sókè ìkẹta nínú ẹ̀rín tí ìbí ń lè sọ pé ẹni tó ń gbé kò kí mọ́ ò ní lè kí lásọ ẹ̀ṣá abẹ́ tí ò kí zóòrò kò lè kí lásọ àrùn ó ní pé ẹni tó bá jẹ́ traveler ó lọ́pọ̀tunity láti di ó wà nílé òun traveler mo travel láti Èkó wá sí Ìlọrin ní mo wá dìlé lẹ́yìn tí mo délù tí mo lọ náà mo wá dìlé lórí ìlú aṣọ́àṣù pé mo fẹ́ kí ní aṣọ́àṣù torí pé traveler ṣẹ̀kọ́ ní wà traveler wọ́n lọ́wọ́ káàdà jáde sẹ̀ náà ìmọ̀ fi méjì wù bí dùn yìí fàfẹ́ kọ́nà pé pé ní tí wọ́n gbà lálejò sí ló jókòó síbẹ̀ tó a ní fún fẹ́ sọ́dá pa ṣe pé pé ẹni bẹ́ẹ̀ àkójì yẹn lẹ́rì nítorí ẹni ìdílé sọ pé zórí àtà bó fẹ́ bí ọ̀tẹ̀ dà bẹ́ẹ̀ ṣùgbọ́n tọwọ́ kú fún mi àwọn ẹ̀rí tó báyìí kí láǹfààní léyìn tọ́nà ń gbèrò tó bá tó ah, lè fún báwọn máa jù lè fún àkọ́yá tí dúkùn ilẹ̀ rí kan kẹ́ẹ̀lẹ́ bá a ma abíṣẹ́kì bàbá rẹ̀ obìnrin tó mára ní àkọ́ obìnrin tó tẹ́kí ni o tó mára nínú haizọ àbí nífà lásọ́ irú owó ló jẹ́ Sheikh Bin Baz rahmatullahi alayhi wọ́n ní kó kí vóòrè àti àpù wọ́n ní kí ló dé àwọn pé li'annaha fi wùsà ọlọ́pọ̀júnítì láti kíkí ní o vóòrè àti asìrì nǹkanẹ̀ tó sàfẹ́ra ti bí àkókò méjì ìṣẹ́kù ẹ̀rí pé ogun eléyìí yóò jò ó lè fún ọ̀nà lásọgbẹ́ ẹni tó bá jẹ zóòrè òlè lè kí á wọ́n ní kó kí bákan náà sọ gbogbo eléyìí náà yóò jọ máa yí ọ̀nà pé á ah, àwọn àrùn tó so mọ́ra wọn kò lè ní kéèyàn máa kí wọn ábẹ́ ìjọ ọba ti so mọ́ra wọn láwọ̀lá ò lè kí wọn ọba sì kí ìmáwọ̀ ibùn tẹ́ ní àní pé láàyò ṣọ́ra ọ̀láwọ̀ kọ̀dọ̀ ha torí pé kò jẹ́ dandan gbogbo túmọ̀ kò sí ìdíkọ́ ti fi báyìí yóò fi rọmìnà tọ̀tọ̀wọ́ à rẹ̀ rẹ̀ ìdọ́gbọ̀rọ̀ ṣe kó pọ̀ tó ní pé yóò fi rọmìnà tọ̀tọ̀wọ́ kó máa ṣe dáadáa àbáwá fi ti arábìnrin láàkà fáàrà tàláhà ìlà láàrín kò sí ìtara tó kán fún ju yẹn o ìyẹn ní pé kò sí ń tẹ́ ẹ kó ṣe mọ́ tẹ́ntútùn àbọ́gbàgbé tó rántí ìrù kò sí ìtara méjì ẹ̀bọ́ sàn gbogbo sọ̀rọ̀ yẹn lọ òkè àfá ní èdè dánájú ló pé kàfàrà yẹn kìí ṣe gbé nítorí kó ṣẹ́ ṣùgbọ́n tújì látújì wà ánìhù ghairaha àwọn nǹkan míì tó lè ṣe òsì má yàtọ̀ sẹ́ni tó jẹun ta ní kó máa jẹ́ kí náà fílà àtàtọ́ wò tí ẹ pọ̀ eléyìí ò ní nǹkan ní ìjọ ẹkọ́ òǹsàn torí kò jẹ́ gbèsè tẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ la kafarata laha illa dhalik kò sí ẹ̀sàn ìtàn ẹ̀ الله سبحانه وتعالى السلام عليكم يعني كحديث وكذا علي وقول عن جابر بن عن جابر بن عبد الله رضي الله عنهما أن معاذ بن جبل كان يصلي مع رسول الله صلى الله عليه وسلم عشاء الآخرة ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة فهو بن عبد الله فرمى بها يوم السمعة والبارك صحابة لأمين جيجي bàbá àtọmọ àwọn wítínẹ́sì bẹ́yàtì àkọ́bẹ́ ìgbà wítínẹ́sì sáníyà jáde bàbá wítínẹ́sì ọlá ọ̀sàníyà ó ní ma'ázi bin jabal ìkánà àwọn sọ̀hábà ma'ázi bin jabal kánà ìsọ́lì máa rasulillah al-aisha al-akhir ó ma ń kí ìṣà tó gbé pẹ̀lá nàbí a وني العشاء الأخيرة تبي ما نافع على العشاء ونجم أنك عشاء نعتمة تعرفي أها فده يبي نايم بلور إذا ليس زعما تكلم في نعتمة سبعة تامة أنت تريها سودي منشي أما العشاء ما قريب جدنا ما في العشاء نبغى نقول كي العشاء ما يجي لو أنبنا عشاء المقدم والعشاء الآخرة إشاء طبين لما توادر بالعشاء الآخرة والشيكيني وش التقييد يعني وش الديني أتوقع عشاء ثم يرجع إلى قومه لين يوقد ربما جور فيصلي به تلك الصلاة يوالكيه يموه láàrin ìdá àfàmà mú jáde bẹ̀rẹ̀ pé ìtìláàfù níyàtà ìmáàmù ìmáàmù láyé bọ́rọ̀ ìsọ́lá káníyà ìmáàmù àti ẹni tó jù lẹ́yìn yàtọ̀ síra wọn kò ní kò kó ààyè bá wọn ṣùgbọ́n Mu'adh ibn Jabal kò sẹ́ni tí ó jiyàn pé òun tó kọ́kẹ́ kí gẹ́gẹ́ lọ́ra yẹn tó bá ti bá náà bí kírun Harith ẹni tó lójú kòkòrò fún bẹ́ẹ̀ ṣe ti bá fi ń ṣe fẹ́ kọ́ tọ́wọ́ tí wá kírun tán yọ àlọ́wọ́ yẹn náà gbà fún àrínà àbá àtàníkò tọ́ gẹ́gẹ́ bí àwọn Màlìkíyà mo rò pé bá ní ìbẹ́ làwọn ṣàfihàníyà sanára kò tọ́ ṣùgbọ́n tó fẹsẹ̀ mílẹ̀ ní kò tọ́ kí lẹ́ẹ̀rí kò tọ́ àti ìsìnmọ̀ àmì kìí ṣe lẹ́ẹ̀rí kan ọkìrìn tọ́jọ́ kẹnìkan wọlé àníta ní mọ́ntà fúdàkọ̀ aláàkẹ́ ta ni ó ṣe sàárà fún ẹ̀ odi méjì anábìnrin àti wá ṣe wẹ̀ sọ̀rọ̀wá إنه بركعة نجي صلى لهذه الجماعة ركعتين فسلم صلى ركعتين فسلم ثم صلى للجماعة ثانية ركعتين فسلم أنا بيجي ركعة نجي فانك فسلم وأنتم عارفون على أن الصلاة تبدأ بإيش؟ تكبيرة الإيران وتختم بإيش؟ التسليم أنا بيجي ركعة نجي فانك يعني بيترابلا دي وانك travel araka méjì bẹ́ẹ̀ zórí ẹgbẹ́ kí bẹ́ẹ̀ ápù ẹbí káàkà méjì fáwọn ó o si yẹn gbèrò ti parí ni tó ẹgbẹ́ méjì gbèrò jọ parí ni yóò kí bọ́lá ti sọ́nà sọ́rọ́ tó ìnìsà pé kó kí kó dé lẹ́bù gbàgbọ́ adó káwọn parí òun ti wọn ànábì complete ran eléyìí ó o ó tún wá lídà wọn ni wọn èyí dáná bí èyí tó kí ẹlẹ́ẹ̀kejì a ṣe pé kéèyàn kírun fáwọn èèyàn lẹ́mẹ̀ẹ́jì kò bá gbogbo ìkan ní ọjọ́ ara yẹn bẹ́ẹ̀ ẹ̀rí ta tún lè mú jáde bẹ́ẹ̀ adis bukhari muslim tọmọ kírun fáwọn kan ayẹlẹ́ tó fẹ́ jọ láwọn tó kírun fún wọn náà àìkú ọ̀lọ́ kírun fáwọn kan ó kírun fáwọn kan ó ti kí ni ó ti kí fáwọn ẹlẹ́yìn àwọn tó kíyàn lákọ̀ọ́kọ́ lọ́ra èyí kọ́kọ́ ti náfílà nígbàtọ́ lásìkò ọ̀rọ̀ ẹ̀ náfílà èyàn ó fi sẹ́yìn so léèzó ìsúnmọ́ ní bára ìṣẹ́ náfílà síwájú kí ọ̀rọ̀ rẹ̀ fáwọn kan kí náfílà bá ń kejì ẹlẹ́ẹ̀kejì ni pé súnà lẹ́yìn parí súnà fẹ̀líyà ni bákan náà ó ti jẹ́ súnà ìkọ̀rọ̀ torí pé Mu'adh ibn Jabal tí lọ ń kírun fáwọn ará ilé rẹ̀ ànábì mọ̀ kí lè rí tàbí ọ̀pá ànábì mọ̀ èrè alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run mọ̀ dáadáa <laughs> bọ́lọ̀ bá sì ti mà tí ọ̀bá ti tọ́ yóò ti sọ bá nàbí àkọ́kọ́ ni ẹ̀rí kejì tájú ọ̀bá nàbí mà ní pé wọ́n ti wà rìpọ́ọ̀tì Mu'adh sanabi sọ́hàmàdàlá ànábì yóò pẹ́ lọ́dọ̀ rẹ̀ yóò pẹ́ yóò tún wá dé yóò tún wá máa rúgbé yóò máa kírun yóò máa ka gbogbo àtìmọ́tíńkà ó ní máa àrọ́fún dandanẹ́tù arábìnrin dandanẹ́tù hó dandanẹ́tù bó ń káwọn Hmm, tó bá fẹ́ rìpọ́tì ẹ̀ rìpọ́tì rẹ̀ ṣùgbọ́n ẹ màtí ma fẹ́ fẹ́ èdè inú bá bí àjẹmọ́ tí ń kà lóhùn má ṣe kọ́dọ̀ fi ṣeré à torí ẹ̀wọ̀n náà máa gbọ́ tó bá fẹ́ rìpọ́tì ẹ̀ tó bá ṣẹ̀ ọ́ mọ́ wà á takò ètò jẹ́ bíbí ànábì mú Mu'adh nínú ẹgbà wá mi ó ní àfẹ́ tẹ́lù náà ń tẹ̀yà Mu'adh ànábì bá Mu'adh wí ṣùgbọ́n bí tẹ́lẹ̀ kárẹ̀ fi ti sọ̀pọ́ọ̀tì yẹn ànábì sọ̀pọ́ọ̀tì yẹn ni ó wọlé ẹ̀jùmẹ́nìkùn ṣẹ̀dá ànà kọ́ mi alẹ́ sáàdì èyí tó tọ́ tí ń se ọ́n anábìnrin bó ti ń kàn ní ìrìn àwọn tó ajẹ́ tó ọfẹ́ sọ́nù ṣùgbọ́n anábì tó kọ̀rẹ́ kí ẹ àwọn fà àwọn èèyàn lára àwọn àmìwà tó jọ lẹ̀ wọn àmìwà tó ẹgbẹ́ wọn ní hajj àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ torí ìdí náà anábì ma nǹkan kan wọn eléyìí ni position tó fẹsẹ̀ múlẹ̀ jù ṣẹ́kọ̀ wá yá gbogbo iná máa jó ẹ̀rẹ́ ní imam ní ìtẹ́mẹ̀ rẹ̀ ṣẹ́kọ̀ wá tako àdíjì pé wọ́n gbé wọn ká kọ́pì rẹ̀ ànábì ti sọ pé tó fẹ́ ká ti kọ́pì wọn ṣẹ́kọ̀ sọ́nà àdíjì fàídà kẹbíra kábàrà kẹbíru fàídà rọ́kà rọ́kà fàídà kọ́lá sẹ́mi allah liman hamida fakulu alákọ̀ọ́kọ́ ẹ̀ jẹ́ mujmal èyí tó tẹ̀lé mufassal wọ́n ti fi ṣàlàyé tánà fẹ́ kí kọ́pì rẹ̀ èyí tí ò fẹ́ kẹ́ fi kọ́pì rẹ̀ kò fi sí mẹ́ ní ọgbẹ́ ẹ̀bọ́ ẹ̀yìn èyí tó fẹ́ kẹ́ fi kọ́pì ẹ̀yìn ó ní ní spẹ́lì ẹ̀ wọ́n ṣàjọ ẹ̀ka fátíà tó bá ka tán kí ni kí wọ́n ṣe o fa ámì tó bá ṣe ámì kí wọ́n náà ṣe ámì yẹn kó wàá tẹ̀lé gbogbo tó fẹ́ ká fi kọ́pì ẹ̀yìn àgbọ̀hẹ̀rọ̀ àmbàlùbà àbíyàn bóun ṣé ìnáma jọ ìlàlẹ̀ ìmá mẹ́lẹ̀ kí wọ́n àwọn bá lọ́n ṣe ìyá tó gbé ìnáma jọ ìlàlẹ̀ ìmá ó gbọ́dọ̀ kọ́ bí ẹ̀nà tó wù lè mọ̀ yẹn èyí tó mọ̀ ní wọn kọ́ bí ẹ̀nà rẹ̀ ìdínà pẹ̀lọ́n tó ẹ̀rí ni àbá kí ló ń tó ẹgbẹ́ òkíràn tó ń sọ tó kíràn lẹ́yìn rẹ̀ mi wọ́n á ti ṣe bẹ́ẹ̀ anábì ṣe bẹ́ẹ̀ ọlọ́run mẹ́sì ó sì di ẹ̀sìn náà ni wọ́n ti jọ wọ́n ti júwèé ọlọ́run fi yọ هذا وصلوات ربي والسلام على محمد وعلى آله وصحبه أجمعين واحد اثنان ثلاثة أربعة خمسة ستة ثمانية سبعة ثمانية تسعة عشر اللهم أعين نعم الأول عليكم السلام ورحمة الله وبركاته Thank you. náà hasanata òun hmm. wá hmm. fẹ́ gbọ́n bá òun òun ti ṣe àìbá pé àwọn pé kó ń wá kó ń wá lọ kí yẹn gẹ́gẹ́ bá náà lórí bá ti dára tẹ̀lé dára tẹ̀lé àìdá ń pè kó ń lóyún kó máa jẹ́ dára tó bẹ̀ tẹ̀lé àìdá tó ń fi tó ń ṣe. wọ́lá tọ́sí ìrìn irun yẹn ò ní tọ́ yẹn mi bọ́lọ̀ ní gbàǹdó ìzúrí àkásìlè tó bí fi ṣùgbọ́n ó lè gbà ń tàtọ́wọ́ tàfà sọ pé báyìí yóò fi rú nínú tọ́àt ọ̀mìnà tọ́tọ́wọ̀ kẹ́ni ẹmọ ṣe dáadáa gẹ́gẹ́ bí ẹni tó ṣe gbé ó mọ̀ mọ̀ jẹun lọ́sàn Ramadan ní ṣẹ́kàlà bá nínú sọ̀rọ̀ lórí mọ́sálà ẹ̀rọ ń tọ́ mọ́ mìíràn ẹni tó bá mọ̀ mọ̀ jẹun lọ́sàn Ramadan kò sọ́jọ́ ilé ayé ẹ̀ tó lè fi gbà wẹ̀ èyí tó máa ń dẹ́rù bẹ́ẹ̀ táwọn sọ pé tó bá ti jẹun lọ́sàn Ramadan wà san sí kò sẹ́rì fún ọ tó bá ti mọ̀ mọ̀ jẹun tí èyí ṣe bó rẹ̀ ọ tí èyí ṣe pé kankan lọ́fà kò sọ́jọ́ ilé ayé rẹ̀ tó lè fi gbà wẹ̀ tó lè bájọ́ ẹ̀ mọ́ إليه البوزين صلى الباني إليه شيء البوزين شيء ابن عصيمي ما كان شيء بمباز أتعمى فأح الجنة قوسي جنة أما بوني أتبع السيئات الحسنة تنصرها الله على فريجي نبعي هو الشهادة inú dáadáa lọ́wọ́ lọ ṣe náà sílá a máa pé zúrí yẹn mo fẹ́ kí à yíò àtẹni ó ti míìsì o ìtànà ìgbà ìṣẹ́ ni pé tó bá míìsì ìrùn bó ṣe máa ń tú gẹ́gẹ́ ní òjìkì tó jẹ́ bá ní pàápàá tó ẹ pé àtò fájì rẹ̀ ilẹ̀ ṣì wà òkè ṣùgbọ́n tó ẹ yẹn fájì gangan ló lè kí tó bá lọ wọn fi máa ṣe nẹ́fílà nígbà náà taqdimu al-aham ala al-muhim tó dé bá ní èyí tó jẹ́ lẹ́rin kíyàn ní ọgbẹ́ bọ́ọ̀lù ṣùgbọ́n ní ìbá aláṣọ tó fẹ́ bọ̀ sáyà nígbà tí náà àti inú ojú ẹ̀rí wọn ṣé ẹni tó wà lẹ́yìn náà tó náà rẹ̀ ṣe sẹ́yìn ọlọ́run barakallahu fi masala méjì àtìsọ́sọ́wájú afábẹ̀rẹ̀ pé ṣé kéèyàn ìmáàmù bá ṣe àmì bọ́ọ̀ nígbà ṣe àmì tó bá ti gbẹ́nulé àmì àánà bẹ̀rẹ̀ àmì tí ó sọ ìyẹn tó gbẹ́ tí àmì rẹ̀ bá papọ̀ mọ́ ti màláìkà wọ́n forí jì ẹ̀kejì ni pé ṣé sásọ pé sẹ́mi àlọ́ àlìmọ̀ àmì dà tá a ṣe wà lẹ́yìn ìmáàmù àdísì yẹn ò sọ bẹ́ẹ̀ náà rárá àdísì náà máa jẹ́ ìlẹ̀lẹ̀ ìmáàmù ìrìtàmà bí ó fẹ́ ká kọ́pì ó ti kò sí ṣùgbọ́n nígbà tí àwọn òní gbọ́ sẹ́mi aláàdì gbọ́rọ̀ bá náà rẹ̀ alhamdulillah ní ìmáàmù nígbà náà ẹ má wà jẹ́ kí yẹn fò yóò bá kúlú ربنا ربنا ولك الحمد عشان بي عرفوا قصة سمع الله لمن حمده عرفوا بقينه ربنا ولك الحمد أبسل لنا سواجه بفوق نعم إن mo á fẹ́ bèrè sí ṣé àdéhùn rẹ̀ ní sọ tó bá jẹ́ mú àtọ́kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ wípé pé fẹ́ ìyìn jahanna ṣé kìí ṣe bóun ló ń mí sílé ayé ẹ ní ọgbọ́n rí náà àkọ́kọ́ nìyí ṣùgbọ́n mo ti gbọ́ pé mímí ti ayé ẹ̀kejì ni pé iná ọlọ́run ọba ní jahannam kò sí òkú ó dẹ̀ ń jò lọ́wọ́ báyìí nínú àkídà ní fọ́lọ́n ti dáná ẹ̀ ní jahannam sì rèé ó ní wọ́n gbé wájọ́ gbé alkiyama bí ti máa 70,000 mẹ́láìkà ní ó gbé wọ́n bọ́ àgbọ́ rí pé ànẹ́bí ló ń jẹra níjọ́ náà sì rèé tọ́mọ̀ fi kó sí èèyàn tó bá wà ń bẹ̀ẹ̀ sọgbọ́n wá bẹ lọ́n pé kó wọ́n ní jílé ayé òníwá lórun kíní tó ẹni ẹnikẹ́ bí ní ẹ̀rí ní ọ̀kọ́kọ́ gbọ́ yìí so n tó súnmọ́ jù ní pé ọlá àlá pẹ̀lú ogbélé ìta àkàì ọlá ikì kó má jáde bóyá báwọn ọ̀rọ̀ àrọ́bá àrọ́bá àrọ́bá wọn tó bá yẹ bẹ́ẹ̀ ní kẹ́yìn fún aládìí bọ́ ẹ̀yìn ọ̀gbọ́rí ọlá àlá nọ́mbà 5 àbí sẹ́yìn ní nọ́mbà tẹ́lẹ̀ ọ̀kẹ́ yọ́ kàn yìí ọ̀yà Now rárá kẹ́ni ẹ̀mọ́ ṣùgbẹ́ kó lọ kí pẹ̀lú mọ́ torí pé òun kọ́ ló ń kọ̀ǹtú ààrẹ mọ́ ń gbà ẹ̀ ṣùgbọ́n tí kankan bá wá dóun dá lọ́wọ́ dí lọ́wọ́ tó wá gẹ́gẹ́ bí àpèjúwe ǹsìn yẹn ń pa ẹranjọ ọdún ṣàǹkó òun gẹ́gẹ́ fún àwọn ọkọ́ ní mọ́mọ́ àdúgbò so mo kàn fi yẹn ṣe zampo ni o so kò sá burú bí ìgbìnlá but kíyàn kí òun lásìkò ló dá ó sì kì ó sì ẹ̀kú kì títí torí irú eléyìí náà tó bá ń ṣẹlẹ̀ ṣíṣẹlẹ̀ rẹ̀ ẹ̀kọ́ kan ni kó máa wọn wá jẹ pé yàn á ti wá mọ̀ pé ànábì ti ṣe èmi náà ti máa ṣe bẹ́ẹ̀ kí ẹ máa lọ di ṣí àtẹ́gbẹ́ mẹ́ta làwọn ń kírun lójúmọ́ wọn kì í zúrà tásírì látọ̀ nọ́mbà six àbí nọ́mbà kó mọ ok. bẹ́ẹ̀ni ìgbé títí àjùmọ̀ sí i. Allah alam barakallahu fik afá aláwọn ti gbọ́rí èyí tẹ́yìn tó sọ ẹni ó ti ń di ilmù ni ó ti ń kó zọ́nù tó jẹ́ bá ní amma hadisi yìí bẹ́ẹ̀ ni imamu ibn hajar ti tú bẹ́ẹ̀ mi ti tú rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo kọ́kọ́ gbé láti òkè mẹ́ẹ̀ kí tó mọ wá sálẹ̀ bẹ́ẹ̀ ni àfáwà ibn ọ̀sẹ̀mí ti tú bẹ́ẹ̀ ni ibn taymiya ti tú kàtúndáfẹ́ ibn ọ̀sẹ̀mí ibn taymiya gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ibn ọ̀sẹ̀mí ni ìrìbíṣẹ́ kàlàbá ní ti tú jùlọ bákan náà sheikh nasir saadi bá náà ṣe tún ní wọ́n pọ̀ dáadáa pé títẹ̀ bẹ̀rẹ̀ kọ́ títí kí ni o títí títí ajínẹ́s ní pé min jeans so kò ní ìdíkẹ́ kó méjèèjì papọ̀ a máa hadisi insha Allah liqa'una ya al-qadim bi idhnillah ń gbìyànjú láti wo fa'afa sọ́lá jazakallah khairan náà wẹ́lẹ́ kejì ọ̀dá mo fẹ́ correct kankan ṣùgbọ́n yìí mo á sọ fẹ́yìn later ṣá. òun ṣe kí ni. bárakàlá pé kí wàá ní ìdájọ́ rẹ̀ ní ìsìn. so ìbéèrè tó dá ní àfáà béèrè ìbéèrè pé bóyá ẹ̀gbín wà lára ẹ̀ kò wẹ̀ mo rò pé ó wá rántí lẹ́yìn tó ti kí gbogbo òrùnjọ́ ẹ̀ tán ṣùgbálẹ́ ló pé irú ẹni bẹ́ẹ̀ ìgbàgbé tó gbé di ìdínlá kò sí problem àsìkò mọ́gìrìbà àti ìṣà rẹ̀ ló kù ló máa kí ayé ànábì sọ̀làwátù rọ́bì ọ̀sọ̀lámù alẹ́ ànábì ń kírun lọ so níbi bàtà tọ́wọ́ ẹ̀gbìn bẹ́ẹ̀ ṣe bá ní ìsìn orí ìrìn ẹ̀nà ti ní kánábì bọ́ wọ́n wà tánábì bọ́ bàtà kò tún fọ́sraka àti èyí tó ti ń kí tẹ́lẹ̀ ó kà kọ̀ntínú ìrìn ṣẹ̀ṣẹ̀ bá ní ìsìn ẹni tó bá gbàgbé irú bẹ́ẹ̀ lẹ́yìn bá sọ pé ká máa fọkà sí olóṣèfà sẹ́wìn yẹn bá fẹ́ sùn gan kí ẹ gbìyànjú kó sálọ àlàáfíà kí ẹ̀ wọ́ ẹ̀ náà lọ dájú kò sálọ àlàfẹ́ tó bá ti ọba eh, ní jẹ́nẹ́bà báyìí so but magrib àti ìṣá ó sì wà lásìkò wọn ìrẹ́ ẹni bẹ́ẹ̀ yóò kí ẹ̀ tó ti yé kí ló ń fa ó bá jẹ́ traveller ní òkè báyìí péjọ kejì lọ́wọ́ arántí ọlọ́wọ́ gbà lẹ́sìn fún kó mọ̀ ṣe bẹ́ẹ̀ jọ mi náà Náà. Bẹ́ẹ̀ni. Náà. Ẹ̀bí irú owó ti sọdá táìmù méjì yàn rí. Ọ̀tún. Ọ̀tún. نعم كيف قلت الله نعم ìbéèrè àkọ́kọ́ fọ́lọ̀bà sẹ́yìn lẹ́sà ààrìn tó jí ní súbọ̀ tó bára ẹ̀kọ́ ti máa so ó dìbẹ̀ nine time tó bá jí ọba ti jí lẹ́yìn tí fájìrì bá ti yọ àsìkò zone àsìkò fájìrì ló jí kò sọ pé kí fájìrì tó yọ ni àsìkò tó ti kí ẹ̀ṣà ṣe é bá ní eré ló fẹsẹ̀ múlẹ̀ àrínà àfà àtàn sọ pé tóru bá ti dá méjì pé ẹ̀ṣà ti yanjú ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ìrun kọ̀ọ̀kan lọ kan ìkejì díẹ̀ gẹ́gẹ́ bá ti yanjú pé wọ́n tún dọ̀rọ̀ wọ́n tún tó na gbà náà ìró ẹni bẹ́ẹ̀ tó àsìkò tó bá jí ní òfin mọ̀ tàbí kó jí ìran sásìkò yìí tọ́lọ́run yóò kù kọjá ẹ̀mọ́ ọjọ́ ẹ̀tọ́ ara wọn kó kò sì ní kírun kejì lásìkò fájìrì ti tó yẹn di àtọ̀ àtàrà àti tó bá ti mọ̀ lóru bó ṣe ń fi tí ó ọ̀fún ní jíù láti mọ̀ fún sùn lọ́wọ́ ìrọ̀ ẹni bẹ́ẹ̀ ò nílé kípa wẹ́n tí ó ma ọwájóbìnrin ọwá nínú situation fẹ́ pé fájìrì ló jí sí fájìrì ò tó bá ti jí sí before that time àbó ti mọ̀ ọwá gbàgbé sùn yọ́wà tí mọ́ gbébẹ̀ ṣáà ti sówó yìí torí pó ti mọ̀ ó kà gbàgbé sùn ìdájọ́ méjì ló ó gbàgbé sùn àti kó ní láti sàrìn ẹ̀wárí ẹ̀wárí àìmọ̀síbùkù lẹ́ni tó lérùn bá

ètò súnmọ́ jù ní pé ẹni tó ṣe náfìlà lè líjì rẹ̀ torí gbogbo àdíjì ta máa ń sábà lò àfẹ́yọ̀ kan tí ọ̀kẹ́ òun ni pé ẹni tó ṣe náfìlà ló ní Mu'adh ló lọ lídì jẹma ànábì ló lídì àwọn ènìyàn ṣùgbọ́n ẹ̀rí ń bẹ pé èyí tí Mu'adh lídì yẹn ó ló mọ kí ó jù láàrin ìjọ ní máa kí wà lọ ànábì ní wọ́n ẹ̀yẹn ó ṣe tòrò èèyàn méjì àábì kí òun lẹ́yìn rẹ fún yàn lẹ́bùn lálẹ́ kámẹ́yìn méjèèjì ó wá gbẹ́yọ̀ ọ̀gá kò sáǹtò sẹ́bùn àárín lòtún lẹ́yìn máa ah ní fún ọ̀rọ̀ ọ̀rọ̀ torí bí tó ti gbé oṣù ní kí ìdóró ó padà wọ́n yìí jẹ́ wà rúfẹ́ bóńgá ọmọ ọba ìbá gàlàbí so abdulrahman ibn auf àti abubakar ṣe wà ní sàn méjì sánàbí kí òun lẹ́yìn wọn rí èyí táwọn yẹn mọ́ sábà mọ́ àwọn ni mo yẹ sọ pé ibi tó ti gbé ga abubakar làwọn yẹn kọ̀kọ́ dárúkọ sọ́ọ̀hìn wà lálá ṣùgbọ́n kejì ló ti gbé ogun kí ara ṣe báyìí ọ̀dà ọmọ bá ti ẹjọ́ ara wa tó ti bá àwọn tánàbí kírùn lẹ́yìn wà nínú ó gbá àwọn yòókù síbẹ̀ náà tánàbí bá wọ ọ̀rọ̀ báyìí ó wá wọlé dé àwọ́bákà ọmọ fọwọ́ gbáta ipé àwọ́bákà anábì ti dé o tí pé anábì rẹ̀ kó nìdí fẹ́ni tó fà á nìyẹn àwọn méjèèjì ta lè náwó sí pé ẹni tó yẹ náfìlà lórí jù àwọn náà jù so kò lè fi pé ẹni tí ó yẹ náfìlà nìkan ló àtìgbà tó bá wù kó wá lead nínú àmì ìjì ìsìláàfù ní yàrá ṣàṣìbá sọ́kò láyé bọ̀rọ̀ náà láàrín sọ́bí wa mọ́ ibi tẹ́lẹ́ kí n sọ̀rọ̀ lọ nípa ẹkùn masbuk bó ni ó ti kírun rẹ̀ ẹni tó bá ra ọ̀kan ní ìsinmi náà mẹ́rin sọ dájọ́ wà Aha.

ọ̀rọ̀ mọ́sálà alákọ̀ọ́kọ́ ò ní pé ẹni tí ó bá ẹni tó bá yàn lẹ́yìn ìyẹn bá rùn pẹ̀lú máa ó wá ní ti méjì àbóbíṣe ẹyọkan ẹyọkan yẹn ìgbà tó wọ́n ń kí lọ́wọ́ lẹ́nu mi wà lọ́jọ́ yẹn rẹ̀ sẹ́yìn ẹ̀ lè lọ́jọ́ ẹ̀yìn tó kírun lẹ́yìn mi èyí tó fẹsẹ̀ múlẹ̀ dùn pé ààrẹ ìgbẹ̀ka tó lọ́jọ́ ẹ̀rọ ẹ̀yìn kò ní di lọ́jọ́ ẹ̀rọ ẹ̀yìn torípò ti di àwọn nǹkan tó bá òun náà ti di mọ́mọ́ rẹ̀ tó látara bẹ́ẹ̀ èyí náà wá wọ́n sì òun kí rákà àkàtì ẹ̀ tó kù lẹ́ni tó bẹ̀rẹ̀ ẹ̀ràn pẹ̀lú mọ́mọ́ alákọ̀ọ́kọ́ gbàtí òun máa kẹ́rọ̀ kan tí ẹ̀ ẹnìkan náà tó dé ìyẹn náà tó ń kí mẹ́ta gbogbo wọn ìsopọ̀ márùn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá dé mọ́sáàsì ó lè jẹ́ jẹ́mọ́ kejìlá alákọ̀ọ́kọ́ náà láti máa kú fẹ́lẹ́ ò tẹ́lẹ̀ sí ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ ẹni tí ń kírun àwọn tó ní ẹni jọ yẹn wọ́n sọ pé nígbà tí wọ́n bá ti sálámà báyìí ẹni tí ń gàrùn yóò dìde máa máa ra sí ṣùgbọ́n ibi tí òun rẹ̀ ti bẹ̀rẹ̀ sábà bí yìí sí yóò mọ kírun lórí pẹ̀lú dání pẹ̀lú máa ń toró náà mọ̀ pé kò tí ì kọ́ ti wé ìtọ́kẹ́kù tẹ́lẹ̀fọ́n sálà ní ẹni máa lẹ́lẹ̀ fún ni pé tí òun rẹ̀ bá dàrú lẹ́yìn méjì tó kù yìí yóò dára ẹ̀kí yóò dá gbèsè rẹ̀ sẹ́ni tó bá sì bá àwọn ẹ̀jẹ̀ yóò lọ tún bẹ̀rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà irú ẹni jẹ ìmọ̀mọ̀ alákọ̀ọ́kọ́ náà ti ṣó pọ̀ fúláàfà kódà mo rí pé sẹ́kù tẹ̀lé ni wọ́n bí wọn fẹ́ ra àfi mọ́sálà sẹ́kù bùnbẹ́ẹ̀dì nìkan wọ́n ti bí wọ́n rí táwọn sọ pé kò sí problem ṣùgbọ́n mo sẹ́nẹ̀ nìyẹn kò sí àríkà bẹ́ẹ̀ èyí tá àríkà ni pé ta ni ó sànú ẹni tó dé mọ́sálásí tó torí nínú àwa dẹ̀rùn àwa bá ń tán kírun ọ̀bẹ́nìkan tó sànú tẹ̀wọ́n náà lọ́jọ́ yẹn yóò ní láti tẹ̀lé sẹ́kù pẹ́sìn so ohun tó fún wá so mọ́ lẹ́yìn ìgbà gbogbo kò tọ́ ó ní pé àwọn kan wá ń kírun ẹnì kejì náà ń kírun nínú mọ́sálásí ṣé ẹnì kíjà máa méjì mọ́sálásí kan nígbà kan náà mọ́sálà tí yóò lẹ́rìí tí yóò ní ìdẹ̀rí lásán ló kò tọ́ síbò ìdí tí ìmọ̀ sọ pé kò pọ́ síbò tí yẹn mọ ní ìdẹ̀rí ò ní pé àwọn ẹni iṣẹ́ tẹ̀gbọ́n tẹ̀ra anẹ́sùlá sọ̀rọ̀ bí ọ̀sán láwọn ààrẹ yìí إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة فلا صلاة لا بين سيتي خبريا نافيا لا سيبي يونك كوني با ẹ ti gbọ́dọ̀ kírun kankan àbọ̀ra yẹn ẹni tó bá wá jẹ zoro táwọn eré yìí kí tó sì lẹ́tọ̀ọ́ láti kí zoro kírun kírun yẹn ó lè kí ìkàrẹ̀ torípa nàbí la salata illa al-maktuba ẹ̀rí kejì tí ó bá wá ṣe tó kí ní fàájìsì yẹn bá yìí la salata illa allati uqimat kò sí ìrùn kankan tá a gbọ́dọ̀ kí àfihàn tó ń lọ́wọ́ yẹn èyí allati uqimat yẹn bá yìí gbọ́dọ̀ ká mẹ́rin ẹ̀ You yóò ní láti wá àádì láti wá fún however nǹkan kan wá nínú mọ́ṣáláṣí kan ẹni tí wọ́n yára ṣe kan kò sí second jama táwọn àfáà ti sọ̀rọ̀ rẹ̀ tí ń ṣe nìkan àti náà àfáà mi sani ìkọ̀tíra pé èèwọ̀ ní ẹ̀dí second jama ó lọ pé èyí táwa náà mú tẹ́lẹ̀ yìí ìpadà change opinion lórí nǹkan mítọ́ àti wọn ṣùgbọ́n wọn àtọ́lẹ̀ wáyé dáwọn ọ̀dọ́ wa lọ́gì lọ́nbẹ̀ èèyàn nílé kí ìjọba ìjọba ń bẹ̀ nígbà tí a bá ti rí pé ìtìrù yẹn yọ́dá fi sí ẹlẹ̀ èyí sí wáhádàtò kọ́ọ̀ wáhádàtò kẹ́lì dé ẹlẹ́ẹ̀kejì ẹ máa ṣe ìfara ní ẹ máa bí ìfara ní ẹ máa ṣúrùṣúrùṣù nígbà náà sẹ́dẹ̀ lè bẹ̀rí à preventing evil mọ̀kọ́dẹ̀mọ̀nà alájẹ́dẹ̀ mọ̀sáré dáadáa tèmi àti dáadáa tiẹ̀ ṣùgbọ́n aburú jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ó ju dáadáa lábẹ́ ẹ̀sàtúnṣe àwọn àfihàn nígbà náà tabara àwọn tán ní gbogbo second jama pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí alib àgbọ̀rọ̀ kí second jama ní mọ́ṣáláṣí torí táwọn láwọn fẹ́ kí ló sì fà kéde pé òun wọ̀ nígbà àfẹ́ dáwà láàlẹ́ ìdàndàdínà yóò ìbónà àti ṣe àlìfà àìṣẹ́ ẹni tó yẹ pé fìtínà wàhálà ìdààmú àti ìbàjẹ́ ló ń fẹ́ kó mọ́ spread láàrin mùsùlùmí ọlọ́run ní ọkàn bùkún jọ gbà kíá torí ìgbìnà wọ́n lè gbé e níbi látara ìtàbẹ̀bẹ̀ fún ìsọ pé bọ́ṣe ń kíjẹ wọn bí ní gbogbo sẹ́rí ìtókùtà kan tó lè béèrè tí bá sọ̀rọ̀ ànábì alẹ́bẹ̀rẹ̀ pé ìjáàrí bẹ́ẹ̀ láyé ànábì ayé àwọn sọ̀hábà tí wọ́n ti kúrẹ́ pink torí pé àwọn màlìkí wòra wọn báwọn dájú ṣàfihì lọ ṣe ṣàfihì wòra wọn báwọn dájú ànẹ́bílà lọ dílẹ́mù pé màlìkí ọmọ sọ fún àbí ṣàfihì ọmọ ogóòkè o màlìkí lè fẹ́ ṣàfihì ọkùnrin màlìkí ò fẹ́ ṣàfihì ṣùgbọ́n ọkùnrin ṣàfihì obìnrin ṣàfihì ọkùnrin ṣàfihì ò gbọ́dọ̀ fẹ́ obìnrin àwọn aṣọ àǹzàlù ṣàfihì manzilata alil kitab bìtìbì tí náà dé tó ti pík nígbà náà gan tó ṣe pé wọ́n ìkí òun lẹ́yìn ara ìta máa ń ṣe wọ́n ìkí ńgbà ní máa ń ká ńgbà náà ṣàrànlá àwọn màlìkí ẹ̀ wà kí wọn kọjú sí ẹgbẹ́ kẹ́yẹ́ pé orígun mẹ́rin náà àwọn ṣàfíà ọkọ̀jú àwọn ànábílà eh, àwọn ànáfíà tẹ́lẹ̀ bá kí tiẹ̀ tán nílé òtò òkè kálíbà sọ pé ìfúndò nígbà tí kìtìnà yẹn gan wọ́n tún máa ní sùúrù fara wọn kí ló tí wọ́n wá fẹ́ dábì tí náà ẹ̀sìn pé àkílẹ̀ rí dé ilé kí ẹ̀rí ẹ̀ ní kó fẹ́ dáhùn aláàbẹ̀ àmọ́ kí n sọ fẹ́ ni tí wọ́n ti bóyá àwọn ọmọ àbá ti bẹ̀rẹ̀ àbá jẹmọ́ méjì máa ló lọ yìí ìyẹn àwọn sálájú tẹ̀lé àyẹ̀dẹ̀wà ń sùn yìí wọ́n máa ṣẹlẹ̀ lára àwọn ẹsẹ̀ ti àgbégbé nígbè sọlá àwọn ọmọ kí wọn lọ ẹni mà bóyá wọn pa àwọn tó ń sàlọ láìsí pé àwọn èjì sáré bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jẹun ẹni láti fi fi hàn áfà ẹ ló jẹ́ àwọn ayú lẹ́yìn dájú kí wọn máa kí tó ara torí pé la sọlá dé lẹ́kùn tó láàrin àmọ́sálà tó àfàtúnyàn rà ní tòótọ́ bá ẹ̀sìn bẹ̀rẹ̀ sotori kí yẹn ti pẹ́ pẹ́ntì kí rárá ọ̀ ìfẹ́rì fún ṣe rẹ̀ àrẹ̀sà ẹni béèrè lórí ẹni nọ́mbà tẹ́lẹ̀ àti ẹni nọ́mbà ẹni kan náà lókù àbí tọ́lá tòtò ẹni kan béèrè ní bí látọ̀dọ̀ àwọn obìnrin wọ́n pè é sà Someone said there is an hadith where some companions sat in the masjid and they were doing adkar together and brother asked them what they were doing and they said they were asking Allah blessing upon the Prophet and they were asking Allah for knowledge. Is this hadith or story authentic? It is authentic but not the way they narrated it. Àwọn kan jókòó wọ́n rántí tó ti ṣẹlẹ̀ síwájú nínú jàìríyà láti rántí orí tọ́lọ̀ ṣe fún wọn pé ah ọlọ́mọ kẹwàá àwa láti ṣe báyìí ara ti ṣe báyìí ànábì yọ sí wọn ń gbà ní ìbá ọ̀tá láti Allah àjẹsàkú títorí ọlọ́run lẹ́sẹ̀ jókòó nítorí ọlọ́run náà ni á ọlọ́run fún yín òwe òjì ọdún sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé èyí tẹ́ ẹkọ síbí wípé wọ́n wá ń ṣe àsàlátù fáánà bí àbí ọ̀la àwọn oníbi lọ́sọ́bì fìtínà ni ẹ̀dùn pé tẹ̀bí ìdáǹjẹ́ náà kárù náà nìyẹn náà wọ́n rántí díkìrò ìrántí látara bẹ́ẹ̀ àárẹ̀ ń ṣe é jẹ̀rọ kọ́lọ̀ bá ń sá àfáàbù láàyè ìjọba kálẹ́sà àwọn mọ́sálà ta yanjú dáadáa nígbà táwọn sí ṣe pé bá yín nìsí bá a ṣe wà yín nìsí ẹni tó bá bá wa nìsí yóò lájọ rántí ọlọ́ọ̀nà fún ṣẹ̀rọ̀ ọjọ́ rántí ọlọ́ọ̀nà ṣùgbọ́n ìrántí ọlọ́ọ̀nà ti wá ní ìsìn ok tàbá ń kírun bóò náà jùsọ wọ́n ni yùsọ̀lú sọ́hẹ̀wàlàlá à ń kírun jẹ̀mọ́ ṣùgbọ́n yùsọ̀lú yẹn ìmáàmù nìkan ní kí ó sókè o tí wọ́n bá kí ó tẹ́lẹ̀ yóò tó ṣe kí ni o àmì gbogbo àtìlájọ́ ń kírun yìí mi gbé kò sí gbogbo ńlá bá rí pọ́jú ń ṣe máa láyé ànábì èyàn kẹ́nà ni wọ́n máa lè jù kẹ́yìn mọ́ jọ máa ṣe papọ̀ ẹ̀wà bá wọn àwọn sọ̀rọ̀ sọ́lẹ̀ aláà láìláì irọ́ ni sẹ́sọ́ mẹ́rin ẹgbẹ́ kò rí bẹ́ẹ̀ wọ́n rántí orí tọ́lọ́ ṣe fún ọ yọ ni ẹ̀kejì wọ́n mú rántí kéèyàn jókòólẹ̀ bí ilé nǹkan kọ̀ọ̀rán ilé na ilé nǹkan ilé nǹkan ṣẹ̀dúkàrù ti sọ́bù ṣùgbọ́n bá ti jókòó yìí sùn tí bá ní sẹ́bí ìhùlá àmì à ọyẹ jáde fàánù láì thirty three àbọ̀ndrẹ́ irú eléyìí o kódà bá àbájọ wí papọ̀ pé mò ń pa yín láti ẹ̀yìnká virginia ti dé ibi mọ̀ sọ́rọ̀ àti ọlá àyìnbó nígbà tábò mọ́sàlá àṣà àríra àwọn àkàtà kójọ tó ń ṣerú ẹ̀ ṣe bá ní ìsìn ọwọ́ alọ́fẹjọ́ sọ ìgbìmọ̀ sọ̀rọ̀ ìgbé àmọ̀rá àwọn àkàtà jókòó mọ́sàlá sí ìtàn ṣe yẹn ah, mọ́ kọ́ yàní kò ní ìrírú ẹ̀rí ni in tó ń ṣe yẹn fẹ́ dá ṣùgbọ́n bá ṣe ń ṣe yẹn ni mo mo gbé kí ní ọ̀tẹ̀lẹ̀ iláyà nàbí abu abdurrahman ibn masud ni pé dúlà ní ilé yìí tọ́ka wọn sí mi mo fẹ́ mọ bí wọ́n ti ń ṣe mo fẹ́ máa yẹn sọ́gbà tó ti débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì ká tó kí súbí ìzò tó bá wọn sẹ́bí ọlọ́míà hallelujah tó jẹ́ bá ń ṣe ẹ̀sùn

ẹ̀mà àbí lẹ́lẹ́tùl kọ́dìrì ṣe wọ́n ṣe ní pósẹ̀ wà ní tó bá jí hàn <laughs> pósẹ̀ ń bẹ́ náà láàrín náà ti ń ṣe láti tún wá jíù ẹ̀rùn gbà ṣe tí wọ́n dàrú tó báyìí náà ní sọ irú ẹ̀ tọ́mọ aláàrín ní jẹun síjá sàlátù jẹ́ wà jí ẹni tó ti ṣe lẹ́lẹ́tùl kọ́dìrì onáà ní ó sàtúwẹ́rí kàfẹ́ náà ní bí tó irú ẹ̀ ọ̀sọ̀mọ̀ ẹgbẹ́ rárá oore àwọn ẹgbẹ́gbẹ́ àwọn ògbèrò kẹ́kẹ́ jú orílọ̀ abẹ́ súnmọ́lọ̀ ni oníkẹ́ mímọ̀ rí di nílùú kẹ́rìlẹ̀mìyàn mélòó mélòó yẹn tó ẹgbẹ́ dáadáa ló ń gbèrò ní ayé ẹ̀ àníyàn ẹ̀dá ṣùgbọ́n kò ṣe bá náà jù ṣe kò sí ní kàn lọ́wọ́ tí ó kò ṣe bá náà jù ṣe ó àwọn ẹni yóò kú àgbègbè ẹgbẹ́ ọ̀rọ̀ ìdùnnà tó lù ṣẹlẹ̀ wọn lórí

bóhun ti wá káyẹn bẹ́ẹ̀ kọ́ wọn kọ́ra wọn tíra ọlọ́ wọn ṣe ọ̀rántí bí wọ́n lè tà ń ṣe yìí sí ana ti ṣe sọ́gbẹ́sìkù jamaílà ń ṣe ilé ìmọ̀ pọ̀ sọ́gbẹ́sìkù jamaílà ló ń ṣe ilé à ń kọ́ra wọn tó ṣe bá ní ọ̀rántí ọlọ́run ìkúrúnà lá wà ní pé ìkúrú jẹ́ iná gbọ́n sí sígọ́tù germany ló wà ẹ́n àfáàlù kí ni ẹ́ àwọn tó ń kírun kọ́ ìsọ̀lúnà náà kọ́ láàánà ní ìwọ́n ti jọ ń kírun papọ̀ ní ẹ̀yìn bá bá ní ìsìn tí bá ń kọ́ alhamdulillahi rabbil alamin kẹ́kẹ̀ wọn gbọ́ lásán bí ẹ̀kan bá dé yóò ní yaqra'una al-Qur'an sahwalala wọ́n dìgbè tí gbogbo ibá pariwo látọ́ kàtọ́ ẹ má wọrí ẹ sọ bẹ́ẹ̀ yẹn pé kò rí bẹ́ẹ̀ èyí tó tún òun ni kakọra wa lẹ́sìn kakọra kàmá ṣúra tó ń ṣe kò sábà látún bẹ́ẹ̀ o lọ́wọ́ ló ṣe bàbá ṣé bẹ́ẹ̀ bá béèrè lẹ́nu sábà ọ̀ ọ̀rẹ́ rẹ̀. Thank you. هذا الفوجي جنب رد فيلا أبو خمسة سبحانك اللهم وبحمدك Thank you.